rìsọ́ọ̀tì DNA ti jáde tá a bá wá kà tó bá sọ pé ẹni ìlọ́lọ́ ọmọ kí ló fẹ́ ṣe ẹ ká lẹ́sà sẹ́yìn lẹ lọ́mọ yìí. bẹ́ẹ̀ni sà. ó dá yín lójú. bẹ́ẹ̀ni ó dá mi lójú sà. ṣé ẹ fẹ́ sílé ni. mo fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ni sà. báwo ló ṣe wá gbó mọ fẹ́ lómi. nǹkan tó ṣẹlẹ̀ pé two thousand and twenty ni àti ẹ̀ pàdé so nígbà tí a pàdé àdúgbò mi ló ń gbé ní kọ́lá so mo ṣàbà sọ̀rọ̀ ó gbà ní ọjọ́ ọjọ́ ìrìn ní ọjọ́ kejì ní mo gbé lọ sílé mo ṣàjọrìn ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀ so. ọjọ́ kejì tẹ pàdé ẹ̀ bẹ́ẹ̀ ni sà náà lẹ gbé lọlé bẹ́ẹ̀ ni sà mo ṣàjọ ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀ ní ọjọ́ kejì ẹ̀ ìgbà tó lọ mo fún ní mo fún ní one thousand naira so àárọ̀ ọjọ́ kejì kí tó kún lé ọmọ sísá mi kan gbé ní ọ̀dọ̀ mi gbà yẹn so òun náà kọ́ ṣe ẹ̀ẹ́dẹ̀sán so ìgbà tí kó tó di pé mo kó lé bó ṣe wá bá mi lé ni ẹ pé kí wá fún un lówó oúnjẹ mo kàn oúnjẹ bíi ti báwo mo ṣàfún ní five hundred naira so nígbà tí mo máa lọ bí iṣẹ́ tí mo máa dé ìgbà tí mo délé náà bó ṣe bá bó ṣe wá bá mi lé ni ẹ ni ẹ òun fẹ́ ra kiri òun fẹ́ ṣe gbá òun fẹ́ ṣàwọ̀ ah, ọmọ tí mi wọ́n á rò lọ́kàn mi pé ọmọ tí mi ti fẹ́ sílé tó ń béèrè owó oúnjẹ tó ń béèrè owó kiri mo ṣá promise ẹ pé kó má wọrí pé a máa lọ pé mo máa fún un so ọjọ́ yẹn kó tó lọ náà èmi àtẹ̀ náà jọ ní àjọṣepọ̀ so mẹ́wàá èkó mo wà ní kó tó di pé mo wá sí Ìbàdàn ní two thousand and nineteen so ìgbà tí mo sick mo wá sí Ìbàdàn mo wá bá àwọn family mi so èmi àti ìyàwó mi tàjọ wà Ìbàdàn so ó ní ṣùpé ó máa lóyún oyún máa bàjẹ́ lára ẹ̀ débi tí débi tí oríkẹfà lóyún ẹ̀ ṣe ah. so ìrìnàjò ẹ̀rẹ̀ tí ó ti pọ̀ jù so family mi ṣe ní bí a ò ló ní problem pé kó máa lọ ẹ pé ìlọfẹ́ àwọn mi mo ní kò sí anybody àti ní problem kó ló di pé oyún bàjẹ́ lára pé a ti lọ ṣe test àti ṣe oríṣiríṣi. ẹ bá ẹ máa bá mi gé pípèpè torí àmọ́ kó àwọn méjì yòókù náà sọ̀rọ̀. ok so àwọn sísítà mi tó wà ní nìbàdàn yìí báyìí wọ́n ṣáà ti sọ fún mi pé kí lọ wáyà wò fẹ́ pé ìgbà wo ni something like that ìgbà tí màá rí ọmọbìnrin ìgbà tí àbúrò mi òun àti àbúrò mi ti mọ wàrà so àbúrò mi ló wà gbé lọ sí ọ̀dọ̀ sísítà mi pé ọmọ tí bọ̀dá eh, eh, ìyàwó tí bọ̀dá fẹ́ fẹ́ ni o so wọ́n ṣe pè mí jọ́ ìnìyẹn pé ah, lágbájá bàbá ìwá sí ìwà ìmúni àwọn ìmúni lóòótọ́ ni pé but ẹ bá mi wá díẹ̀ ẹlẹ́wàá ń bàdàn èmi ṣe kí láti bàdàn. ok wọn ìgbà tí wọn wá díẹ̀. so wọn ṣàwádìí wọn ni pé kò ní boyfriend ọ̀kan òun lọmọ tó wà òkè ni but nínú ìrìnàjò ẹ náà mo rí i pé bó ṣe bí ìwà ẹ ṣe rí mo rí i pé kò tẹ̀ mí lọ́rùn ìmọ̀ àti ẹ̀ṣá jà along the line bó ṣe lọ nìyẹn láàrin bí oṣù méjì bó ṣe padà wá nìyẹn èmi lẹ ti sùn ó ti lóyún o. bó ṣe wá nìyẹn ó kọlẹ̀ kò mú ní àtà ah, ló ó yá glory sílẹ̀kùn fún ẹni tó kọlẹ̀ nígbà tí wọ́n ní à ah, pé lágbájá bàbá yẹn mo ní kó wọlé so nígbà tí wọ́n dé ní à ah, ó lé èmi lòun fà mọ́ ní à. so àìmọ̀ kọ́ torí táà ó ṣàtìpadà sọ fún mi pé ó ti lóyún. so wá sọ fún mi pé òun ti lóyún mo ní à ó lóyún ó sírọ̀sì ní kí ó lóyún ó mọ ìyàn tó fún ẹ lóyún ni ó lóò lé anybody pé it's alright mo ṣàgbà ó ṣe test fún ó lọ sọ́dọ̀ sísá mi ó ṣe test fún ó ṣe test fún ó dánwò ó lè ní ó lóyún pé òun ní anybody so gbogbo ẹ̀ ń ṣá ó lọ so bó ṣe aṣáájú bímọ bó ṣe bímọ ẹ̀ tán mo ṣe mo ṣe kó mọ mo ṣe everything so mo lọ san owó orí ẹ̀. ẹ sanwó orí ẹ bẹ́ẹ̀ ni sà. ẹ kó mọ bẹ́ẹ̀ ni sà. ẹ sọmọ lóko bẹ́ẹ̀ ni sà. bọ́ọ̀lù ti wá padà kúrò lọ́dọ̀ yín so ìjà iṣẹ́ pọ̀ débi pé tí bá ti lé ikọ́ báyìí ó máa rò pé ya omi tí àjọ fìlálẹ̀ ni <coughs> wàhálà ẹ̀ pọ̀ débi pé alẹ́ ọjọ́ yẹn mo ṣe dé láti fi iṣẹ́ lọ́yà kan tí mo fẹ́ kó owó fún tó bá mi ṣe. ìjọ ra ìbúsà ti kúrò lọ́dọ̀ yín nìyẹn. mo ṣe kúrò lọ́dọ̀ mi nìyẹn. bó ló ti wá padà sọ pé ìkọlẹ̀ lọ́mọ. ìjọ yẹn mo wà ní ṣọ́ọ̀ṣì ìjọ sunday bí bọ́dà mi ṣe pè mí náà pé kí wá ah, wá bí ti bá òun lókè ìgbà tí wọ́n á dọ̀dọ̀ bọ́dà mi ó ní àṣírí òun lọ́ra ní àárẹ̀ bàtí lágbájá bò láṣírí bìtì báwo ó ní ta ló mú mu rà brother mi lórí sọkúsọ lẹ́sọ ni lẹ́sọ lẹ́nu ẹ̀ ó ní ara pé ṣé àwọn ló sọ̀sọ̀kúsọ mo ní ara pé ẹ̀yin mọ̀ pé èmo lọ́mọ náà ẹlẹ́rẹ̀ ṣekú mọ́ ẹlẹ́rẹ̀ ilé ilé láti fẹ́ sọmọ olówó kọ̀ọ̀kan tẹ́lẹ̀ so wọ́n ṣàbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní à kò sí àṣírí kankan tó wà lẹ́nu tó wà láàrin màá tiẹ̀ pé èmo lọ́mọ mo ní kí tó sọ̀rọ̀ mo ní sísá mi tí ó wà níbi báyìí ẹja lọ bá wọn àwọn ló máa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó wà ń lẹ̀ tó bá ṣe gbéra nìyẹn ẹ̀gbọ́n bọ̀bọ̀ yìí òun ló wá sọ àṣírí ẹ̀ fún brọ́dà mi because òun àti brọ́dà mi ọ̀rẹ́ ni wọ́n. ní ẹ̀gbọ́n ẹ nìyí. ẹ̀gbọ́n yes ọmọ olùkọ́ ni bọ̀ tí òun ṣe fa òun family òun kàn òun kàn múra wọn bíi ẹ̀gbọ́n àtàbúrò so bọ̀bọ̀ yẹn wà ń bẹ ẹjọ́ ó lóun rékọ́dù ọ̀rọ̀ yẹn bọ̀ tí wọ́n rí rékọ́dù dáadáa so ìmọ̀ àti ẹ̀gbọ́n bọ̀bọ̀ yẹn aṣáájú gbéra àlọ́sọ̀dọ̀ sísítà mi ó ṣàbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọkọ sísítà mi ọmọ Ìbàdàn ni so olófẹ́ olótọ̀ mọ́lẹ̀ sí gbogbo ọ̀rọ̀ yẹn alọ́ọ̀dì lọ aṣáájú ń fa ọ̀rẹ́ débi pé bàbá kan wà ní àdúgbò àná ọ̀dà pé family ọbọ yìí ni wọ́n pè wá sọ́dọ̀ òun ní káwá ṣe díẹ̀ ní test lóòótọ́ mi ní owó ń gbà yẹn so ìgbà tí mo dẹ̀ lówó. so ẹ má jà pẹ́ mẹ́ bó ṣe àṣẹ bọ́ sọ́dọ̀ ẹ̀. bó ṣe bọ́ sí. kí wọ́n láṣìírí yẹn. so àyíkọ́ tó kọ̀ yà mí lẹ́nu pé bàbá iná tún claim ọmọ pé òun ló ní ọmọ so wọ́n ṣàjọ ṣe wọ́n ṣàwà sí ìbàyẹ̀ lára káwá ṣe díẹ̀ ní test. ẹ ẹ ṣẹ́yìn lẹ lọ́mọ àwọn jẹ́wọ́ nìsín o. <laughs> bẹ́ẹ̀ni sá. ọmọ yín ni. bẹ́ẹ̀ni sá. sẹ́yìn fẹ́ ni. bẹ́ẹ̀ni sá. ẹ tún mọ́ kínní ẹ̀ dẹ́ mo fẹ́ ni sa. Ah. kí ni àṣírí yẹn. Ah, àṣírí yẹn kò yé mi náà because ìgbà tí wọ́n sọ yẹn náà lèmi náà pàdé mi ìmọ̀ ẹni tó kọ́ pàdé ẹ̀ nù sẹ́ńtọ̀ sì lèmi náà pàdé ẹ̀ even nǹkan tó tiẹ̀ tó wà wákà ni pé ìgbà yẹn ó ní ṣọ́ọ̀bù dání ó lóun fẹ́ ra ọjà sínú ṣọ́ọ̀bù so ó dẹ̀ bèrè ó ní ọwọ́ mi ní alẹ́ mo ní kó jẹ́ kó di ọjọ́ kejì ìyẹn la fi túká lọ́jọ́ yẹn so tó sàfihàn pé a padà bó bá ṣe lọ sá nìyẹn àtìgbà yẹn mò ń pè mi ò rí mọ́ so létà bọ́sà rí i pé ó padà lóyún níwà ọ̀rẹ́ mi kan wọ́n jọ wọ́n jọ gbélé síbí kan náà ni lọ́sà sọ fún mi pé ìyàwó mi mà ti lóyún kinní kan kinní kan àtìgbà lèmi ti bẹ̀rẹ̀ sí dàlá mu pé wáyà tó ṣe lóyún fún mi tó ti gbé oyún sá lọ níwà àjọ plan pa fẹ́ fẹ́ ra bẹ̀mí wò pé ok sísè tó ti lóyún yẹn ògbúrọ̀ sọ fún mi pé lágbájá ọmọ lóyún kò sí nǹkan tó wà nù ìgbà tó dẹ̀ sọ fún mi náà gbà yẹn ó lẹ́nu ẹ ó ti bímọ kan rí so ẹni tó bímọ yẹn fún ẹni ẹ ti travel out so sá ni àwọn family òun dáhùn láàmú pé kí òun mú ọkọ wá nǹkan kan bẹ́ẹ̀ mo ní kò sí wàhálà pé màá fẹ́ so bọ́sà ṣe lọ nìyẹn. bó ló ṣe lọ lóyún bó ló ṣe wá tọ́ ọmọ bó ló ṣe sọ́kọ ọmọ tẹ́ ẹ bí tẹ́ ẹ mọ̀. ẹ máa gbọ́ so bọ́sà ṣe lọ mò ń pè látìgbà tó ti lóyún mo ti ń pè pé báwo ni kinní kan kinní kan kò kí ń dá mi lóhùn so later mo sá ti fi sílẹ̀ sá mi ò tiẹ̀ tampa ẹ̀ mọ́ rárá bí mo sá ṣe tó padà wá nìyẹn pé gbogbo nǹkan tí wọ́n dáhùn láàmú fún òun lòun ti gbé wáyé nǹkan kan bẹ́ẹ̀ so ìgbà tó dẹ̀ gbére kì í ṣe pé mímu náà gbà bẹ́ẹ̀ náà mi mọ̀ bóyá lọ́jọ́ sílé ọ̀kọ̀ọ̀kan àbẹ́nìkan hmm. ó tún fi àbí nǹkan kan mi mọ̀ so mo sì tọ àwọn fámìlì ẹ̀ lọ nìyẹn mi wà àwọn fámìlì ò mọ̀ mi tẹ́lẹ̀ mo sì lọ bá àwọn fámìlì ẹ̀ nìyẹn aṣáájọ sọ̀rọ̀ báwo ni báwo ni mo explain everything fún un tó fi di pé èmi gangan mo jẹ́ kí ẹni yìí mọ̀ ìyẹn hmm. ẹ̀gbọ́n yìí mo jẹ́ kán mọ̀ mo sá sọ fún brọ́dà mi yẹn pé à nǹkan wá bá nìkan sí tó ṣẹlẹ̀ o lọ́wọ́ ni ọmọ yìí àwọn jẹ àmàlà níbi nímì ẹ̀ nǹkankan bẹ́ẹ̀ ní fún àwọn ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tiwọn pé àwọn jọ wà ní nǹkankan so àwọn náà lọ sọ fún ẹ̀gbọ́n títí wọn táwọn sì sọ fún wọn láti gba ilé isu ti láti bẹ̀rẹ̀ kéèsì yẹn. ok ẹ̀yin lẹ lọ mú. lẹ lọ ìjọ tí ọmọ pé ọdún kan ó gbé aṣọ dán mi. ẹ má rọrí ẹ má rọrí jọmọ tá a ló lọmọ nínú wọn. ẹni yìí ló lọmọ. eléyìí ló lọmọ. bẹ́ẹ̀ni. kí ló dé tí ọ wá lọ kó mọ lọ́dọ̀ ilé. ìgbà tí èmi àti máa yí pàdé mo sọ fún un mo ní mo ti lóyún ó dẹ̀ sọ yí pé mo sọ fún un mo ní mo ti lóyún ó dẹ̀ sọ yìí pé ta ló lóyún kìnnìkan kìnnìkan kí n lọ gbóyún fún ẹni tó lóyún mo ní ìwọ mo lóyún fún ó wá ah. gbà tó wá di bíi ijọ́ kejì ó sọ fún mi ó ní pé òun mọ̀ pé òun kọ́ lòun ní oyún yẹn ṣùgbọ́n òun máa gbà torí orí ọmọ ló ń pọ̀ mọ́ wáyé. ẹ sọ bẹ́ẹ̀ tí. mi ò sọ bẹ́ẹ̀ ah. because nígbà tí ó lọ sí tó. ẹ má wọrí bóyá torí pé desperate pé ẹ tí bímọ ṣé ẹ ti bímọ mi. rárá sá. disin. chai ṣùgbọ́n ilẹ̀ lọ́mọ yìí. bẹ́ẹ̀ni sà. ẹ tó lọ́mọ ni àǹtí ẹ tó lọ́mọ ni. ṣé ńgbà tó ń bọ́ ọ sùn sáwọn náà ń bọ́ ọ sùn ni tó fi di pé àwọn méjì ń pàwọn làwọn lọ́mọ at the same time because wọ́n wò gbà táwọn mí tẹ̀ wọ́n wò gbà tó lóyún wọ́n wò gbà tó bímọ náà. kò sáwọn méjèèjì ló bá mi sùn. bó làwọn méjèèjì ṣe ń kílè mọ ọmọ kan náà. ẹni yìí mo kọ́kọ́ pàdé kó tó di pé mo pàdé lẹ́yìn tó ń fẹ́ lè mọ́ nígbà tó pàdé lè. ẹ̀mí ìfẹ́ ilé mọ́ nígbà tí mo pàdé lè. báwo ni wọ́n ṣe wá ń jà sọmọ tí wọ́n bí at the same time tó bá yẹ pé wọ́n bá ẹ ní nǹkan pọ̀ at the same time ni wọ́n wò pé ọmọ yóò lè jọ ọmọ mi torí mi tí pàdé ẹ̀ ń gbà báyìí wọ́n pé calculation ilé yóò ṣe pé at least oṣù kẹfà báwo lè yóò ṣe pàdé ẹ tó bímọ lẹ́yìn oṣù kẹfà tẹ́ ẹ pàdé tí ó sọ pé òun ló ń lọ mọ̀ at least yọ mọ̀ pé ó kéré ju ọmọ ìwáyé bí ọba tó sùn méje bó ló ṣe jẹ kí ló orúkọ ẹ. Mọ́túnráyọ̀. Mọ́túnráyọ̀ Mọ́túnráyọ̀ ro dáadáa ta ló lọ́mọ yìí. wọ́n ṣe ẹni yìí ló lọ́mọ mo ti lóyún kó tó di pé mi àtẹni yìí pàdé. ẹni ló dẹ̀ lọ́mọ. bẹ́ẹ̀. ìgbà tó ń fẹ́ ni ò bẹ́ẹ̀ lómi kankan ò lè ní kankan ò sì lómi ní kankan ó ṣú ọ̀pẹ ni lónìí. Ah. Hmm? bẹ́ẹ̀ ni àbí rìsọ́ọ̀tì DNA ti jáde tá a bá wá kà tó bá sọ pé ẹni ìlọlọ ọmọ kí ló fẹ́ ṣe. tó bá yẹ pé òun ló lọmọ òun ló lọmọ náà ni. tó bá yẹ pé òun kọ́ lọ òun kọ́ lọ náà ni. <laughs> Ah, ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ń lé tẹ́ ń gbọ́ wa ẹ gbọ́ ẹni tó lọ ọmọ lálẹ́ òní ẹ fẹ́ kí n kà ẹ súnmọ́ kí ni ìwé ìdákùn kí n lè gbọ́ ṣé kí n kà sá bẹ́ẹ̀ni sá ṣé kí n kà ẹ tọ́ lọ́mọ ni ẹ tọ́ lọ́mọ ni àbí oṣù ọ̀pẹ ń tọ́ lọ́mọ ni jẹ́ fún ọ̀sẹ̀ ju méjì kó tún rò bóyá ọmọ ẹni àbí ọmọ ẹni àbí kò mú mi àbí kò mẹ́lò mi i give you two minutes ronú sí ronú sí láàrin ìṣẹ́jú méjì ronú sí ta ló lọ́mọ. ẹni tó lọ́mọ. ó dẹ́ ẹ lójú. ìgbà tó ń fẹ́ ọ̀fẹ́ lómi. ìgbà tó bọ̀ sùn tó fi lóyún ọmọ yẹn ẹlòmíì ọ̀bọ oníkan kan papọ̀. ẹlòmíì ọ̀bọ oníkan. ọtẹ ni ọdún mélòó báyìí. thirty years. ó ti bímọ mi lẹ́yìn ọmọ tá à ń sọ yàgò náà ni ó sì wà lọ́wọ́ ẹ̀. mo ti bímọ ta ló bí yẹ fún. ẹni náà ẹni ló bí yẹn fún ok ok ok ok. ọmọ nàìjíríà ṣe sọ tó wà ń bẹ̀ wọ́n jà o wọ́n jà o wọ́n jà o yes. Ah, ah, kí ló dé tẹ káyà òkè kílódé káyọ̀kì. ẹ̀rọ bodò. kílódé ń bọ̀. ẹ̀rù bá mi. o sure. bẹ́ẹ̀. ok kí lẹ́ ṣe tọ́ba padà jẹ́ pẹ́yìn kó lẹ lọ́mọ. mo gbà fọlọ. Hmm? màá gbà fọlọ. kí lẹ́ ṣe tọ́ba padà jẹ́ pẹ́yìn kó lẹ lọ́mọ. kò sí ìwà kan bàbá. Hmm? èmi ti wà lẹ́yìn ẹ̀. èmi ti wà lẹ́yìn ẹ̀. ok iléeṣẹ́ tọ́ba wa ṣe wọ́n gbowó lọ wa kò nídìí ká kọ wọn ṣùgbọ́n rìsọ́ọ̀tì tẹ́ni Mr. Gbàdámọ́sí Akeem David ẹ̀yin ni ok ah gbogbo ẹ̀ ṣe wá dákẹ́ jẹ́jẹ́ báyìí ẹ̀ dákẹ́ jẹ́jẹ́ ẹ̀ mọ́ pariwo o kábíyèsí olódùmarè ah probability of paternity is. E no it ìtì sọ. ẹlẹ́ẹ̀kejì rẹ o ọmọ nàìjíríà kí ni orúkọ rẹ súnmọ́ microphone. Motúnráyọ̀. sá. Motúnráyọ̀. Motúnráyọ̀ Motúnráyọ̀ o sì bá yé jẹ́. Ah! Motúnráyọ̀ o sì bá yé jẹ́ o sì dojú tó òbí rẹ àwọn olóbi wọ̀nyí ọmọ Nàìjíríà ìkẹ̀kẹ́ kọ́ lọ́mọ inú àwọn méjèèjì o ah! ìkẹ̀kẹ́ kọ́ lọ́mọ inú ẹ̀yin méjèèjì o mo túra yọ. probability ta ni jẹ́ ah Akeem David ha ta ni jẹ́ Azeez Babatunde Raheem wọ́n ní probability Pe wọ́n lọ lọ́mọ ó jẹ́ zero point zero zero zero ó jìnnà tefetefe pé ó. Oh, títí nínú ọmọ kò tiẹ̀ ní rárá ẹ̀yin wọ́n ní probability gbẹ̀yìn náà lẹ́lọ́mọ ọjọ́ zero point zero zero zero títí nínú ọmọ mọ́jẹ́mọ́jẹ́ ẹ̀ tiẹ̀ ní mo tún ayọ̀ ta lọ́nà ọmọ ah ah akimu ẹyin akimu ọ̀rẹ́ ẹ̀yà wà fọ́tò ẹ yà wá fọ́tò mo tún láyọ̀ máa rò ó mo gbọ́dọ̀ mẹ́ńtọ́ lọ́mọ o máa rò ó lálẹ́ yìí náà láàmú ẹ gbà ó yá ẹ gbà sọ. ẹ̀yin náà lè yẹ̀ wò ẹ lè fi hàn àwọn tó bá mọ̀ read wọ́n sọ fún yín mo tún láyọ̀ ó fàtúyò ta ló lọ́mọ o ní ẹ̀mí láti pé kẹ́ go on with DNA test pé kí máa yí lọ waste owó kí máa yí waste owó when you know within yourself pé ìkankan nu wọn kọ́ ló lọ́mọ mo tún ráyọ̀. Why do you do that? you can simply declare for both of them pé ẹnikẹ́ni kankan kọ́ ló lọ́mọ nínú yín o but owó tí o fi jẹun ọlọ́ọ̀ya owó tó náà fi jẹun tí wọn náà fi jẹun lọ́dọ̀ rẹ̀ ó dẹ̀ ní kán máa ná lọ when you know that when ìgbà tí màá yí bẹ́ẹ̀ sùn tí màá yí bẹ́ẹ̀ sùn ọkùnrin míì tún bẹ́ẹ̀ sùn ìyá rẹ̀ dà sí ìyàmọ̀ tó láyọ̀ wà ń bí wọ́n sì ń bí ah, ah. ọmọ ìlú wo ni ẹ ṣe é ṣe ìbàdàn ọmọ ìbàdàn ni ọ mo tún ayọ̀ ta lọ lọ́mọ yìí ẹni hmm? ẹ wà níbí ẹni ẹ wà níbí ọ̀rẹ́ jáde ta wọ́n lè tọ́ lọ́mọ ẹ wà níbí no ṣe bọ́kùnrin tẹ̀lé yín wá sẹ́yìn nìkan. àjọ wa náà méjì méjì náà wa. ìyá mo tún ráyọ̀ ní. no sista mi. ta ló lọ mọ. ó ti ṣẹ̀ṣẹ̀ ńlá the only thing tó lè because ọmọ yìí tó fẹ́ borí ẹ̀jẹ̀ yìí ó deserve láti mọ ẹni tó bí òun and you must not leave today until you tell us oh okay sorry o oh, lè lọ lónìí láì sọ fún wa ẹni tó lọ ọmọ yìí gangan ó wà ń bí o kò sí ń bí o ibìkan ló wà o ẹntáyé ò gbọdọ̀ gbọ́ ni o ẹntáyé lè gbọ́ ni o lónìí lónìí lónìí lónìí lónìí mo tún ráyọ̀ tá a yẹn dánú kò sọ̀rọ̀. Hmm. ó yá. ẹni tó lọ nà ní. ó dàbí pé ọmọ tán pè DNA test ọmọ tán pè ní DNA test sọ fẹ́ padà lé ẹ̀ lálẹ́ yìí ni ẹ̀yẹ tó gbé fún igi ọ yóò ṣe DNA test yẹ tó bá jẹ́ pọ́kùnrin ni máa yìí kò yẹ kó sùn lé ẹ̀bẹ́ sí ń lọ lálẹ́ yìí yẹ kó lọ lé yín kó wá padà wá are you alright afẹ́ result dna test o tún nà ká sẹ́ńtì dna test ló ń kọ́ ló lọ mọ́ sọ wá òkè ọmọ tó gbé dna test ọmọ sẹ́ ẹ sọ yẹ tẹ́ ẹ ná fún sá. ah throughout the world ní gbogbo àgbáyé ní gbogbo ayé ìkẹyọ kan tó máa sọ ẹ̀ńtọ́ lọ́mọ ní dna test sọ̀rí kẹ́yìn kọjọ́ kọjọ́ yẹn bíi mumu báyìí kọ̀ọ̀kan ẹ̀ńtí kìíní ìbásọpọ̀ lọ́mọ lọ́lọ́mọ. Lo tó bá tún wá rẹ́dì tó fẹ́ ṣe bóyá kó o tún wá owó wá ká tún kó àwọn méjèèjì lọ bòmí kó wá owó fúnra rẹ ká kó àwọn méjèèjì lọ bòmí tílẹ̀ fámìlì yín bá kù kó lọ tà bí ilé fámìlì house yín bá wà kó wá lọ tà ọ̀ya ta ló lọ mọ abẹ́ mi ni because it's like you are gambling you are just pointing finger ta ló lọ mọ mo tún ráyọ̀ sọ̀rọ̀ náà jẹ́ ń lo kó o ti rò tọ́kí tó dé. ọlọ́lọ́mọ mo tún ayọ̀. calm down talk to me bá mi sọ̀rọ̀. ro dáadáa ro dáadáa ro dáadáa. òkun ò ní hó ruru ká wà ruru ọ̀rọ̀ yìí tóbi káfọ̀bẹ̀ bù ẹnu láì sọ. oya dá mi lóhùn ètò yìí ti jẹ mí gan lọ. sọ̀rọ̀ sọ́wọ́n fẹ́ pa ẹni. àfi kò sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ta ló rò bó ṣe wà tó rò pé tí ò bá jẹ́ ní báyìí ó lè jẹ́ ní báyìí tó bá help ara ẹ ni mo lè help mo nírò ẹ lábúrò help yourself so that I help you sọ̀rọ̀ I'm waiting for you mo dúró díẹ̀ kó sọ̀rọ̀ dáàdì ẹ̀ ń kọ́ wọ́n wà. dàpọ̀tọ̀ mi. kí ló dé. <laughs> fún mi ní sàbísíkẹ́tì orúkọ mi ló wà lọ fún mi ẹ fún wàá lọ ṣe mí ni. ẹ máa yá kílẹ̀ tí ẹnìkan máa yá. Ah. ó sọ lẹ́gùn ọkùnrin ṣé dáàdì ẹ ló fún ẹ lóyún ọmọ yìí. ó ń ṣe dáàdì. sẹ́gbọ́n mm. rẹ ọkùnrin ni. sẹ́gbọ́n mi tá a wà nù. bóyá ẹni tó kọ́kọ́ fẹ́ tẹ́lẹ̀ kí ni orúkọ ẹ̀ afis níbo ló ń gbé. ọmí iṣẹ́ kí ló ń ṣe. Hmm? iṣẹ́ kí ló ń ṣe. kápẹ́ntà ọ̀pẹ́tọ̀ kí làwọn èèyàn mọ̀ sí orúkọ táwọn èèyàn máa ń pè àfíìsì tó ń ṣiṣẹ́ ọ̀pẹ́rẹ́tọ̀ lóyún ọmí ọmí àdìo àbí àwọn tó máa ń gègé àbí àfíìsì tó ń ṣiṣẹ́ ọ̀pẹ́rẹ́tọ̀ ní ọmí tó mọ́lé wọn. ó ti kókó níbi tó wà níbo ló ń gbé sí. ọmí náà níbẹ̀ wọ́n ti kókó wọn ṣáà ìdìbò ẹ bọ̀ ó mọ ibi tó wà nísìn náà mm. ok ìgbà wo lórí last. ẹni tọkùnrin rí wọ́n tọ́jú ọkùnrin ẹni tí rí ẹni tó lágbára ẹni tó lágbára lórí o àti ẹ má dìnnà sí o ó ti dùn jù o ọ̀dà wa ni. Ah, ẹni tí rìn lágbára o kò expect pé nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ o nígbà tó tún gbà fíìsì ó ní ó dẹ̀ jẹ́ rẹ́rìn tí mo kì í rìn lórí ètò ó ṣe tí ọ̀dà alálẹ̀ bá ń gbé bá ń gbé kí ni mo ṣe fún ọ tó fi jẹ́ rẹ́rìn tí mo rìn kí ni mo dé ọ̀rọ̀ yẹn pa mí lẹ́rìn nígbà ó àfíìsì tó ṣiṣẹ́ ọ̀pẹ́rẹ́tọ̀ lọ́mí àdìo ẹni bá mọ̀ ẹni kọ́ yọjú sí wa alágídìgbò lọ́la o àfíìsì tó ṣiṣẹ́ ọpẹ́rẹ́tọ̀ lọ́mí àdìo ẹni ó bá mọ̀ ọ́ kó ní ó yọjú sí alágídìgbò lọ́la o ọmọ rẹ̀ kan ti wà ń bí yìí o bóyá ó lè jọ ọmọ rẹ̀ torí pé òun náà tó ṣe DNA test uh, <laughs> Mr. Kazeem abi Mr. Afis ẹjọ́ ń lọ lílá lẹ́yìn. lílo ọ̀dọ́ wa jìnnà. ok asinrẹ́ máa wà ń bí. now o ti bímọ kan fún yẹn. sir wàá gbà náà ni mo lọ fẹ̀rín òsì mo lọ gbà nǹkan rẹ̀ ni ọkùnrin ni ọ ọ bá gbọ́ ọkùnrin ọkùnrin èké ìwà láìun lẹ́rìn tó rìn you felt so bad so disappointed he has given you a lot of assurances ó ti búra ó ti sọ gbogbo ẹ̀ tó ti fi ọlọ́kàn balẹ̀ débi pé kò sì sí pé nǹkan kan lè yẹ wípé wọ́n ni túnra yọ ẹ̀kọ́ ńlá leléyìí o nǹkan ńlá ló sì ṣe ọ nǹkan ńlá ló ṣe ọ mo mọ̀ pé lẹ́ẹ̀mí tiẹ̀ náà mo ti kábàámọ̀ àwọn nǹkan kan tó ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ a sì ọ́ a sì lè fìyà jẹ ọ́ bíbélì ní ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àfi kó ronú pìwàdà àyè wà láti tọ́ ọmọlúwàbí ẹ̀ ṣe torí tọlọ́hún. ọ̀ráyọ̀ ọkùnrin mẹ́rin ti wá lórí ọmọ kan rí àbí ìbejì lórí àwọn ìbejì ọkùnrin mẹ́rẹ̀ẹ̀rin kò sẹ́ńtò nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin a tún ṣẹ̀ṣẹ̀ wá ọkùnrin míì tá a sì DNA test fún yẹn òun náà kọ́ a tún ṣẹ̀ṣẹ̀ wá míì ká tó arrive sórí ẹ̀ tó lọ́mọ ká tó wẹ̀ ń tọ́ lọ́mọ kan ó ṣe pàtàkì sórí DNA test kò síbi tí wọ́n ti ń jiyàn rẹ̀ ní gbogbo àgbáyé kò sí nǹkan kan tó yẹ ní gbogbo àgbáyé ọ̀nà kan ṣoṣo téèyàn fi mọ ẹ tó lọ́mọ gangan òní DNA test kó tó lọ lálẹ́ ìwà fún mi ní nọ́mbà àfíìsì náà ni àfíìsì náà ló kọ́ tí náà tọ́ wà fún mi ní nọ́mbà àfíìsì kó tó lọ lálẹ́ àwa ò pè àfíìsì àwa ọmọ bá ṣe mu débi a sì mọ̀ bá ṣe bá sọ̀rọ̀ kó lọ tó bá ṣe DNA test tọ́jọ́ pò ń lọ́ lọ́mọ move on with your life kó wàá mọ́ gbàgbé kó o fi kọ́ ọmọ rẹ kó o mọ̀ jẹ́ ń bèbè ẹ̀ mọ́ láéláéláé àṣepamọ́ kan ò sí àṣegbé kan ò sí o àṣepamọ́ ló wà o ẹ̀kọ́ ní lálẹ́ òní lórí ètò kọ́kọ́rọ́ alátẹ. Bobby ẹni ọmọ Nàìjíríà ìwà àwọn ọmọ yìí má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi má bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ọ̀ya kí ló sọ fún mi lẹ́ẹ̀kan súnmọ́ kí ni ọ̀ya sọ̀rọ̀ sókè dàpọ̀. sọ pé mi níyà mi ní bàbá. ó níyà ò ní bàbá. sọ pé rọrọ ń pa. mi ò parọ́. ọ̀ parọ́ ṣé lóòótọ́ ni. ọmọ ọdún mélòó ni ọ́. ìlẹ́gùn. ìlẹ́gùn ibo ló ń sùn. ọ̀dọ̀ bàdá mi mò ń gbé tẹ́lẹ̀ gba tí àwọn àtàntì mi fagbó mo fi sá kúrò. Ah! bàbá rẹ àtàntì rẹ wọ́n fagbó. wọ́n ti ń gbé kọ́lọ̀ torí àlọ́ fi kú ọmọ ẹ̀ tó tí ì mú díẹ̀ ò mú rárá èéfín ẹ̀ nìkan ni ṣé wọ́n làbí kẹ́hìn mọ́mí ẹ̀ ni bọ́dá rẹ tọmọ ọdún mélòó hmm. àǹtí rẹ tẹni ọdún mélòó hmm. bọ̀ wọ́n ti dàgbà àwọn bóòrò sùnmọ̀ pé dáàdi ẹ ti kú mọ́mí ẹ ti kú hmm. ọmọ àgbà wọn kú àbí wọn sọ fún ẹ ta ló sọ fún ẹ ọmọ ìlú wo ń dáàdi ẹ ọmọ ìlú wo mọ́mí ẹ níbo la gbolé dáàdì ẹ. ní eh, òkè àdó. òkè àdó òkè àdó. òkè àdó. òkè àdó kí ló fẹ́ kí n ṣe fún ọ. mo ní ìdààmú. irú ìrànlọ́wọ́ wo. ẹ ṣàánú. irú àánú wo. mo fẹ́ máa gbé lọ́dọ̀ mi. a fẹ́ máa gbé lọ́dọ̀ mi. ṣúgà tó ti fẹ́ já o. sọ <laughs> lọ skul. bẹ́ẹ̀. skul wo lọ wà. ẹ ẹ ali what. aliakim. alikima. aliakim. aliakim. níbo ló wà. ní kí. ṣé kí n ṣèwádìí tó sọ yìí tó bá jẹ́rọ́ kí n mọ́ gbà ọ́ tó bá jòótọ́ kí n gbà ọ́ o ṣe tán kí n ṣèwádìí ọmọ pé kì í ṣe ọ̀rọ̀ pa fún mi wíwèé parọ́ fórí yọmí àṣírí wọn ò tú o ó yá sòótọ́ báyìí tó bá ti pé ọlọ́pàá tẹ́lẹ̀ ọ parọ́ bó ṣe jẹ́ lọ sọ ṣé sọ ọmọ bíi táwọn ẹ̀gbọ́n rẹ tán fa gbóhùn gbé. bẹ́ẹ̀ni. ń gbé wọn gbé. ìkan gbé lẹ́kọ̀ọ́ ìkan gbé ní ọ̀nà ọjà bá. ọ̀nà ọjà bá bóòlù sọ àmọ̀ pé ń fa gbóngbà tí wọn ò gbé papọ̀. tí ọkọ ọ̀dọ̀ ọkùnrin ni mò ń gbé. ọ̀dọ̀ ọkùnrin ló ń gbé. bẹ́ẹ̀ni. ṣé kò sá ti ṣe nǹkan kan burúkú pẹ̀lú ẹ̀ òun à ń fa gbó òun àti ta níjọ́ ń fà. òun àtàwọn ọ̀rẹ́ wọn. òun àtàwọn ọ̀rẹ́ rẹ̀ iṣẹ́ kí ló ń ṣe. wọ́n ṣàgbọ́lù ṣàgbọ́lù. Ah. ọ sagolo sago lọdún bẹ lọdún bẹ lọdún bẹ lọdún bẹ. ẹ kálẹ́ ma. ẹ kálẹ́ sà. yes ma ẹ bá ń súnmọ́ kínní díẹ̀ sí ma ẹ orúkọ yín ma. orúkọ mi ni oyeniyi rutu ọmọlára. a rí yín lórí ètò ala àlàtọ̀. lórí ọ̀rọ̀ àbúrò mi ni mo wá fún. ok àti twenty twenty ló ti wà nìbàdàn ó rẹ̀ olóúnjẹ ńlá ní lẹ́kọ̀ọ́ tó dẹ̀ lọ́mọ ọ̀dọ̀ bẹ̀ẹ̀ tó oúnjẹ tó ń tà yẹn ọkọ àtọmọ ọ̀dọ̀ tó gbà wọ́n fi àìsàn sí wọ́n dẹ̀ ti sí bíbá yìí ọkọ rẹ̀ ọkọ ẹ̀ oúnjẹ yẹn lọ́mọ ọ̀dọ̀ yẹn àtọkọ ẹ̀ ń tà lẹ́kọ̀ọ́ nísìnyí. ṣé ọkọ ti fẹ́ ọmọ ni. ó ti fẹ́ ọmọ ọ̀dọ̀ yẹn. ọkọ ti fẹ́ ọmọ ọ̀dọ̀ yẹn. bẹ́ẹ̀ ni ó dẹ̀ gba àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. àbúrò yín yẹn kọ́. òun náà ló wà lẹ́yìn mi bíbá. kò dẹ̀ wá wò láti bí ọdún mẹ́ta dẹ̀ àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó bí twenty two twenty years and thirteen years kò jẹ́ kí kankan yọjú. àwọn tó dẹ̀ ń sọ fún ó ní láti máa sọ fún wọn pé wọ́n ní kó má fojú kan kò sí fámìlì ó dẹ̀ há àwọn ọmọ fún fámìlì ẹ̀ láti gbà yẹn so èmi dẹ̀ ń sọ pé nǹkan kan gbọ́dọ̀ ṣe kó má sọ pé àwọn fámìlì ìyàwó tàbí ẹ̀gbọ́n ìyàwó because twenty seventeen tí mo lọ sẹ́kọ̀ọ́ ó ní láti máa sọ fún mi gbà tó ń sọ fún ẹni pé àbúrò yín ń kọ́lé kò sọ fún un pé kì í ṣẹni gbogbo ọni tó bá tọ́jú ọmọ kọ́ ló máa ń jèrè ọmọ o definitely nǹkan tó sọ yẹn òun ló ń ṣẹlẹ̀ nísìnyí kò lókun kò lágbára kankan ìwọ̀nba táwa dẹ̀ lè ṣe àti ń ṣe so kò gbádùn bó ṣe wà yìí tó ṣe pé ibi tá a mú lọ ogún ẹ̀ every week is thirty five thousand naira kò dẹ̀ yọjú wọ́n dẹ̀ ti mú lẹ́tà lọ fún ní èkó kò gba lẹ́tà pé òun máa kó ó dàbí pé Mr Sọláì ló mú lẹ́tà lọ fún un pé òun máa kó àwọn eruku wá nǹkan nǹkan pé kán gbé sórí afẹ́fẹ́ àtìgbà ẹ̀dẹ̀ ló ti pè tó ti ń tírẹ́tìn lórí fóònù. tálẹ́ntẹ̀ ń sọ yìí ẹ. ọkọ ẹ̀ Sọlá Àlàdé. Sọlá Àlàdé. bẹ́ẹ̀ni. níbo ló ń gbé. ó ń gbé Mùṣín. Sọlá Àlàdé ó ń gbé Mùṣín. bẹ́ẹ̀ni. ẹ júwe ibi táwọn yóò ti mọ̀ wọ́n àti ibi tí wọ́n ti ń tó ń báyìí. Mushin ọlọ́sàn police station. ok lórí àbẹ̀yẹ ni wọ́n ti ń tó oúnjẹ ṣọ́ọ̀bù àwọn police station yẹn bẹ̀ ni wọ́n sọ pọ́n gbà nísìnyí torí ilé tí wọ́n ń gbé tẹ́lẹ̀ ní àmú wọ́n ti kó kúrò ń bẹ̀ àwọn developer ti gbabẹ̀ so àwọn ẹrù ẹ̀ kò sí nǹkan kan tó lè rí tó dẹ̀ sẹ́dà pélé tó dẹ̀ sọ pé bóyá òun kọ́ gan àwọn tán jọra alẹ́ pọ̀ àwọn yẹn gan ò pé láti gbà yẹn i want to know bóyá ọkọ ti gba alẹ́ yẹn ni o tí ò ṣe fẹ́ rí látàn tó ṣe pé gbogbo tó wá ṣe lọ́jọ́ ayé ẹ̀ òun ló wá jókòó tì lẹ́kọ̀ọ́ tí ò hmm. fẹ́ rí mọ́. ọmọ ọ̀dọ̀ tí ń bá ìyá yìí ṣiṣẹ́ níbi títí tó ń jẹ lọ́kọ wọn padà fẹ́. bẹ́ẹ̀ ni yọ pẹ́. nígbà tí obìnrin síìkì. bẹ́ẹ̀ ni báyọ̀ àwọn gan ló fàìsàn sí. gbogbo ọmọ wọn wọn ò jáwọ́ rí wọn mọ́. wọn ò rí láti gbà yẹn. ọkọ náà béèrè wọn. kódà kò tiẹ̀ wá rí. débi pé màmá wa gan kú mo dẹ̀ sọ fún pé kó lọ sí Èkó that's twenty twenty one tí màmá mo ní kó lọ ṣàlàyé fún un ó ní láti fún un ní ten thousand kò jẹ́ káwọn ọmọ tẹ̀lé wá sí Kwara State òun gbọ́ngàn òyọ́jú òun nìkan ló wá jòkó níbi òkú ìyá rẹ̀ táàrí fámìlì ọkọ kankan bẹ̀. ọmọ mélòó nìyá ibi. mẹ́ta. mẹ́tẹ̀ẹ̀ta ò sì béèrè wọn. bẹ́ẹ̀ ni wọn ò yọjú sí wọn. wọn ò tiẹ̀ yọjú wọn wá máa pè lórí fóònù ìjọ tó bàdẹ̀ ti lè pè lórí fóònù báyìí pé báwo ni tó ti bá wọn sọ̀rọ̀ pé ara òun wà òkè. èkó tún dàrú ni. kódà bó ṣe wà yìí ìgbà tó kọ́kọ́ dé mò ń fa káàkiri bí afọ́jú mọ́lá ni torí kò rí iná kò lè sẹ́ni tì. kílẹ̀ pọ̀ kọ̀ọ̀kan wọn. ṣọlá àlàdé. mr ṣọlá àlàdé níbo Mushin. Mushin ní ọlọ́sàn. mr ṣọlá àlàdé ní ọlọ́sàn. ọlọ́sàn police station. ọlọ́sàn police station ní Mushin. bẹ́ẹ̀ni. mr ṣọlá àlàdé ní ọlọ́sàn police station ní Mushin. ah ìwọ̀n gbá tí ẹ sọ yìí kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ ẹ lè ní kànú tó bẹ́ẹ̀ níyàwó tẹ fẹ́ ní sulọ́kà. kò fẹ́ ní sulọ́kà o torí a sọ fún gbà yẹn ọmọ abẹ́òkúta ni. ilé ìwà torí pé ọmọ ọ̀dọ̀ tí ń bá tó ń jẹ ẹ fẹ́ fẹ́ ilé ìwà pé nǹkan ti ṣe léyìí o kọ́ máa lọ ẹ̀ níjọ́ mọ́ yọjú sí kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ kò gbogbo ẹ̀ ṣèyàn bẹ́ẹ̀ Mr. Ṣọlá Àlàdé ní ọlọ́sàn police station ibẹ̀ lẹ́tí ara àwọn ṣọ́ọ̀bù tí iléeṣẹ́ ọlọ́pàá kọ́ lẹ́tí tó ń jẹ ẹ̀yìn àti ìyàwó yìí tuntun tọ́jọ́mọ̀ ọ̀dọ̀ yá ìtẹ́lẹ̀ ìyá akílẹ̀ pé ìyá ọ̀pẹ́ Mr. Ṣọlá Àlàdé ẹni ọba àmọ́ ẹ bá wa sọ fún wọn wọ́n yọjú sí wa. àṣẹ ilé ayé ní gbé àìṣe ń bẹ ní dènà ọ̀run Mr. Ṣọlá Àlàdé ẹ yọjú sí wa àwọn ọmọ yín gan ọmọ yín tó kéré jù ńgbà tí ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ ọmọ ọdún mélòó ni thirteen years ní báyìí. thirteen years ní báyìí. husband twenty two years. sọmọ ìgbà ó wá tó gbà ó ti yà ètò wa nù sọ̀rọ̀ yìí. Ah, ó ti wà lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọgbà tí sickness yẹn ò gbọ́ ló lọ sí kwara state kwara state ló gbà dọ́dọ̀ mi ń bàdàn bíbá yìí eh! láti twenty twenty. ó ti pẹ́ náà sáwọn ọmọ wọn náà wàá dà wọ́n nù ni wọ́n yọjú ẹ̀ dìde.